tó tẹ̀lé oníṣe pẹ̀lú pínpín ogún ọ̀nà ọ̀nà ọgbà pín ogún ọ̀nà ìṣẹ̀lẹ̀ à a sì sọ pé kìíní kejì wọn àlè lẹ́nu bá ń rí báyìí nítorí pé àwọn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ máa múra fún wọn sì máa palẹ̀ mọ́ ìwà òṣèré palẹ̀ mọ́ yẹn àlè yẹn ọkọ̀ máa ń jẹ́ lórí bí ẹ̀ka ẹni tí ò good. ṣe àlùwàlá ara rẹ̀ ọ̀mọ̀lẹ̀ ojú rẹ̀ ọ̀mọ̀lẹ̀ àwọn oríkèé tí ń bọ̀ yọ ọ̀mọ̀lẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ìpìlẹ̀ tí títí tó ń kún ọjọ́ dúdú lẹ́yìn ọjà tiẹ̀ mà bí òní dá tiẹ̀ ìtẹ́lẹ̀ yẹ láti ìsàlẹ̀ títí débi orúkún ọjọ́ tuntun láàrin àwọn àgbóyè tó ti kí ìtẹ̀lẹ̀ gbogbo tí wọ́n jẹ́ dúdú lẹ́yìn ọjà tiẹ̀ mà bí òní dá àwọn sọ̀hábà ní ọ̀dà mi ó ní náà lọ́rọ̀ tó náà rí pẹ̀lú àwọn ẹni tó di lẹ́yìn tó ń rí wọ́n dáhùn dáadáa tó bá di lọ́la ìyá. látàrí kíni mi àdáàrí gbogbo orí pàlọ́ alátàkì ilé ayé ṣe. oní ọ̀sẹ̀ kí ìmọ̀lẹ̀ ọ̀tàn sójú wa ìmọ̀lẹ̀ ọ̀tàn sọ́wọ́ wa lọ́sọ̀ tó di àlùfíà. torí báyìí lọ́dún tí wọ́n gbé wa dìde lọ́sọ̀ tó di àlùfíà. òrùn muhassirin láwọn ẹni tí iwájú ọjọ́ ọmọ kọ ìmọ́lẹ̀ tí àwọn ọwọ́ wọn náà sì máa tan ìmọ́lẹ̀ eléyìí ò ní sí bẹ́ẹ̀ kankan àyàfà àwọn ẹni tó sálọ eré àdúgbò fọlọ ọba tó tún ní ọrùn fún wa láti jẹ ọ̀kan nínú ọmọlẹ́yìn àná ìṣòro wa àdúgbò sọlẹ ọwọ́ síra rẹ pé pàdé tó kọ́ àjàmbá pàlọ́ aláníwọ̀ máa ṣe àyìnbáyé bá kọ́ máa pàlọ́ alájọ́ tó mi ò dá tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ọ̀pọ̀ àyìnbáyé bá ló ti pàlọ́ alájọ́ tó wà á papá débi kan èyí fọ̀ kárí èjìká rẹ̀ ọ̀fà pàdé ibì kan ní òní fọ̀ kárí èjìká rẹ̀ sáàsì mọ̀kẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ ọ̀sàṣe dànù nìyẹn kò sàlù àlá kí ló dé tí ìwà ń wára ń bọ ọjà ní gbogbo ìgbà tó máa ti sálù àlà ìwà ń wára ni a sì ti mọ̀ pé àlè fi ìwà ń wára sálù àlà kábùjẹ ǹjẹ̀kù ọmọ sẹ̀kù èèyàn gbọ́dọ̀ mójútó ìfarabalẹ̀ nínú àlù àlà ẹnìkan ní tẹ́mẹ́yà kúkú lè ṣe sọ́láàtù láì sálù àlà tẹ́bọ́kàn lọ́wà ọkàn o ọ sálù àlà ò tó bẹ́ẹ̀ ó sì àlù àlà torí délé agbọ́dọ̀ kíyè sáàrin yẹn o ẹni tó wá jẹ́ pé àsìkò sọ̀lá tó wá tó tó wá ní àwọn ti sin lọ́n débi káwọn mọ́sálù àlà a sì sọ pé idha aqrarta ala nafsika bil junun fala ba's tó bá ti gbà pé wèrè bá ní ọ kò sí wàhálà nítorí pé wèrè ẹnì kan ò ní bí léèrè pé bóòlù ṣe ṣe sọ láì sàlù àlà sọ láti náà gá ń kọ́ kò sẹ́ni tọ́bẹ̀ walakin òun wò pé onílàákà yìí ó sì ń ṣe sọ̀láàtì láì sàlùwàlá kí ni ìdájọ́ rẹ̀ ẹni tó bá máa mà ṣe bẹ́ẹ̀ ó di kèfèrí inú ẹ̀sìn Islam tó bá máa mà lọ dojúkọ sọ̀láàtì láì sàlùwàlá ó di kèfèrí inú ẹ̀sìn Islam tó bá jẹ́ pé ẹ̀ka Mukhtasar al-Akhdari yín dáadáa ẹ̀ bá ń bẹ̀bẹ̀ torí rẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fáwọn ẹni tí máa kó bá ní nídìí ẹ̀sìn àwọn ẹni tó fi tọ̀rí kọ̀ tí wọ́n fi ń sin lọ kàtàkàtà wà nù tí wọ́n ń ṣe gan-an ni wọ́n á fi súnà lẹ̀ wọ́n á gbárí má tọ̀rí kọ̀ ọ̀n tanra rẹ̀ jẹ ọ̀rọ̀ pé tó gbà wà lìjánà ò ń ṣera rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí àsìkò sọláàtì tó kálukú wa ń sojú kòkòrò pé òun fẹ́ bá sọláàtì lẹ́yìn ṣéhù àwọn ṣéhù tọ̀ríkọ̀ wọn ṣéhù wa rí tí ẹnìkan sá ń dààmú tí ń dààmú tí ń dààmú ń wá àgé tí ó fi tí ọ̀dà mi sì fi sàlùwàlá kò rí ṣéhù wa sọ pé ṣé òsì tó ń parakòrò tó ń lọ tó ń bọ̀ ah, bàbá wọn wá gé ni tèmi náà fi sàlùwàlá olùmọ̀gbé àlùwàlá fún ọ lọ sí sọláàt wọ́n gbé kíni oṣù káwọn lóní tó fi gbé ó tó bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ń sálù alákòótó sí sọláàt bó wa ní wọn kúròǹtù lásán bánzá tọ́wọ́ àìkú ọ̀fẹ́ sí sọláàt láì sálù alá abẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀yin náà sì ti nǹkan kankan ló mú wa ṣe tọ̀rí kọ̀ bí ìbá ṣe pé àwọn ń wò pé ọ̀nà ẹbẹ̀ yóò jẹ́ náà burú tí ó yà wà lìjẹ́nà yóò jọ náà burú tí ó yà wà lìjẹ́nà kò nídìí gbogbo ìtẹ́yìn ṣe tẹ́sẹ̀sẹ̀ ń kọ́ mọ́ tẹ́sẹ̀sẹ̀ ń ṣe kínní àbí òye wa ìdínú tọ́pọ̀lọpọ̀ fi di ara àtọ̀rí kọ wàá sálọ àlà òtó bẹ́ẹ̀. tọ́ ilẹ̀ mọ̀tòmọ́tòtà wọ́n ní gbogbo ń dáhùn ṣe nínú àlọ́ àlà ọ̀ràn yẹn ni o àyàfi yíyọnu. ká nínú àlùwàlá kì sọ̀ràn yẹn wal fa omi símú kì í sọ̀ràn yẹn àsìkò ká jáde náà kọ́ kì í sọ̀ràn yẹn wa mashal udhnayn ká fi ọwọ́ fi pa etí méjèèjì kì í sọ̀ràn yẹn gbogbo eléyìí ni o. a ọlọ́run ọba sọ pé ká fọnu nígbà tí ń sọ̀rọ̀ àlùwàlá nínú alukur'an àyà kẹfà nínú suratul maida kò sì sọ pé ká fa omi símú kò sọ pé ká fomi fi pa etí wa ìdí nì táwọn màlìkí àfi sọ pé kì í sọ ọ̀ràn yẹn torí pé eléyìí ń ṣe lọ́wọ́ nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ètò sì dọ́gba jù náà ni pé àwọn nǹkan tí wọ́n wí ìké sọ̀ràn yàn lóòótọ́ yàtọ̀ sí bí àwọn mẹ́tàbù kan bí àwọn mẹ́tàbù Hanabila báwọn ti ṣe sọ pé ká yọ ẹnu wọn ní nínú ọ̀ràn yàlọ́ aláni ká fa omi símú wọn nínú ọ̀ràn yàlọ́ aláni lèmádà lè ànàlfẹ́mẹ́ wal anfa min al wajh wọ́n ní torí pé ẹnu àti imú àròjù ni àti pé níta bá ti ṣe fojú ńkọ́ ó ti dọ̀ràn yẹn ká ṣe fẹ́nu ká sì tún ṣe fún imú kọjọ́ra ọ̀rọ̀ tó bá kó ọ̀rọ̀ òde múlẹ̀ bá ń sọ àròjù ni tó bá ṣe pé ọ̀rọ̀ ètè lẹ́ bá ń sọ. So, Aroju ni àmọ́ inú mú kìí sàròjù o kò sẹ́ni tí ó pe inú mú láròjù kò sì sẹ́ni tí ó pe inú ká ẹnu ní àròjù tó ń torí ẹ̀ yàtọ̀ wà láàrin méjèèjì yẹn tó ilé ìjọba tó bá sì jẹ́ pé inú mú ọba já àròjù inú ẹnu ọba já àròjù inú náà ń kọ́ ọ́ ọyẹ kọjá rojú inú mú ẹ lára ojú ni inú ẹnu ẹ lára ni inú ọyẹ kó ọjà rojú ẹ sì sọ bẹ́ẹ̀ torí ẹni wá nínú Muwatta ti imaamu Malik rahimahullah kí abi Abdullahi bin Umar radiyallahu anhuma ọ̀n sàlàyé báwo láti máa wewe jánábà. wọ́n á ṣàlàyé débi pé ó ṣàlùwàlá gbàtọ́ bọ́jú ó tún wá fi omi sínú ẹyinjú rẹ̀ gbàtọ́ bọ́jú ó tún fomi sínú ẹyinjú rẹ̀ so àwọn olùmọ̀tàkù pé ètò sẹ́wọ̀n òun lọ́mọ ibi tó ti rí o ànábì èsì bẹ́ẹ̀ o màdéjì ká ànábì fẹ́ fọ́ra rẹ̀ lójú kọ́ máa kàn mí sínú ẹyinjú torí ẹni Ibn sọ pé Ibn Umar ó láwọn àṣejù kan tá a lè kọ́sì rẹ̀ níbẹ̀ nínú rẹ̀ ní kákànmí sẹ́yìn jú nígbà tí àbá ń wẹ̀wẹ̀ jánábà ẹ̀sìn wọn tí wọ́n bá ti já lárekun dá tó ti jẹ́ aláhọ̀kangun kò sí tó náà ní ṣe ló kọ pé kí ni ara ẹ̀sìn náà ni aláṣejù yóò pe ara ẹ̀sìn náà ni téèyàn fi máa kànmí sẹ́yìn jú ogun ojú gan tí wọn ní ọkàn sójú kọrọrùn kátó apómi gidi lèyàn ṣèké ni ní ọkàn sójú eléyìí jẹba àwọn eléyìí ọ atúmọ̀ sí pé tá a bá sálò ọ̀la a lè má yọnu o a lè má fomi símú o rárá o kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n tí ń túmọ̀ sí ni pé àyè bá a mọ̀ tí wọn bá sálò alágbàgbé yọnu èèyàn sálò alágbàgbé fa omi símú. Si ó ti wá firú àlùwàlá bẹ́ẹ̀ ṣe sọ̀lẹ́ kí láti pé kí láti pé dájọ́ sọ láti tó ṣe o àpọ̀ lálàáfíà torí àìyọnu àìfa omi símú kò kúkú bá àlùwàlá jẹ́ nǹkan tó kàn túmọ̀ sí ni pé àlùwàlá ń kò pé àmọ́ a lè fi ṣe sọ̀lẹ́ ó lálàáfíà ṣùgbọ́n kò pé àwa lè fi ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n a fẹ́ kọjá pé àìyọnu àìfa omi símù kó ṣe sínú àlùwàlá rẹ̀ yìí kó lè bá a lò ó fún sọ̀láàtù míì tí ń bọ̀ kó lè bá lò ó fún sọ̀láàtù míì tí ń bọ̀. wàsíwáàkù mustahab kárùn pákó ohun tá a nífẹ̀ẹ́ sí ni o ìsìláàmù kórìíra kéèyàn kọjá ẹni tẹnu rẹ̀ ọmọ àrùn pàápàá jùlọ ìgbà tó bá dúró tó ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ tí báwọn àti mọ̀ pé ẹni tí ń ṣe sọ̀lẹ́ ìgbà tó bá dúró níbi tó ti ń ṣe sọ̀lẹ́ ńṣe ní ń bọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní gbólóhùn jẹ́jẹ́ àwa fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ẹnu wa wá ń rùn ẹnu bùtì ó bùyàn màkà èèyàn ń sá fún ọ ṣerú ẹnu bá ń lọ ẹ̀kọ́ lọ gbé dúró wájú ọlọ́run àti ẹ̀fẹ́ ṣe sọ́láàt gbogbo gbà sọ́yẹ kẹ́nu wọ́n máa rùn sọ́yẹ kẹ́nu wọ́n máa rùn ìdí ni tó fi mà wípé Islam kì í ṣẹ̀sìn ọ̀bùn ó tún ní kó o mójútó ẹnu ẹ̀ kárùn pákó gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tó wà lẹ́nu rẹ̀ ètò wà lọ́nà ọ̀fun rẹ̀ kọ́ ha dànù ẹ̀hónú adé wọn lánàá bí èsì pákó fi gbòó. eyín rẹ̀ lásán ó tún máa fi ń gbọ́ ahọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni sàábà sọ ó máa fi ń gbọ́ gẹ́dẹ́gẹ́dẹ́ tó wà lórí ahọ́n dànù torí gbà mí níjẹnu rí oorun wà mójútó kìí sì ṣe ọ̀kàn eyín lásán náà máa fi pákó fi ha gbogbo tinú èyí tó ojú sí ahọ́n rẹ̀ nínú gbogbo ẹ̀ ló gbò gbóúnjẹ àjẹkù tí ń bẹ lẹ́nu tó dédé pẹ̀tà sí ọ lẹ́nu tẹnu ọmọ àbùtì ẹ mójútó Islam kò fẹ́ kọ́ ọmọ àrùn kò fẹ́ kọ́ da torí ẹ eyín gan lásán wọ́n wá pé lórí mójútó ọ̀dà púpọ̀ akramakumullah báwo lẹ́yìn ọkùnrin ó ṣe fíìlì tẹnu ìyàwó yín bá rùn tẹnu ìyàwó bá máa rùn báwo ló ṣe máa ṣe ọ́ ó sì rí tó ń bọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ máa ń gbẹnu bọ̀ ẹ káàbọ̀ sọ̀rọ̀ kan ọ sẹ́yìn ni ọba àṣubú kí ló dé tẹ́ fẹ́ gbéra ẹ̀ ṣubú òórùn tẹnu rẹ̀ rùn ni tó ń mójú tẹnu rẹ̀ láìlẹ́kọ̀ọ́ wọ gẹ́gẹ́ bíi baálé ọmọ ha tọ́ báwo á ní tẹnu baálé gan-an fúnra ara wọn bá rùn náà kéyàwó ń tiẹ̀ kò ní lè sọ pé nígbà tí wọ́n bá ní ẹkú ilé o tó ń gbẹnu bọ̀ táwọn bá rọra ń sẹnu mẹ́yìn sọmọ kí tó máa ń bi kí ló tó ń sẹnu mẹ́yìn ó lè pé mo fẹ́ yọ̀ ṣubú ni òun ò ní lè pé ẹnu yín ti ń rùn à àwọn obìnrin kú sùúrù láì kò ní lè sọ ẹnu mi ó ti jẹjẹ kú jẹ ó ti jẹ gbẹgbẹgbẹ tẹnu ọmọ abùtì omi ò sì gbọdọ̀ sọ̀rọ̀ tó bá rọra pòwe pé àwọn ọkùnrin míì gan babalágbájá ń wò tí ẹ̀ mọ́ tó fà táwọn ọkùnrin ebi mójú tẹnu wọn pé bí ọkùnrin wo gan <laughs> ó ti fura mọ̀ pé òní wọ́n rọra wọ́n ń pàkíyèsí pẹ̀lú yẹn a máa rùn torí ẹ̀ Islam fẹ́ kó mójútó ẹnu rẹ̀ kó mójútó ẹnu rẹ̀. tóbi dẹ́kítà nàbì sallallahu alaihi wasallam tó bá ti jí lóru ní tí mo kọ́ ṣe ni pé yóò bu ẹnu rẹ̀ a máa rún pákòkò tó wọlé bákan náà kótó sì ṣáájú káwọn kàn ọ pàtàkì sọwọ́ ọ̀tún láàfin àmọ́ di pákó mu ni ọwọ́ wo ọwọ́ ọ̀tún gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa fọwọ́ ọ̀tún fọkùn sá tọwọ́ ọ̀tún lẹ́ẹ̀ máa fi fọkùn àbọ̀wọ́ sí <laughs> ẹ̀ dáhùn ọwọ́ sí ok ṣé ọwọ́ ọ̀tún láwọn máa fi rún pákó àbọ̀wọ́ sí ọ̀rọ̀ méjì làwọn olùmọ̀ọ́sọ àwọn kan sọ pé ọ̀tún torí pé pákó rúnrún agbọn ẹ̀sìn wà ń àwọn kan sọ pọ́wọ́ sí wọ́n nítorí pé pákó rúnrún ẹsẹ̀ lọ́dà bíi títàbà ọwọ ọwọ́ òlẹ̀ máa fi tábà ọwọ́ ni nítorí ọ̀nà tó fi jọ títàbà ni gbogbo ìdọ̀tí ẹnu là ń fọ̀ là ń fọ̀ so ètò ọdọgba òun náà torí àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tóní as-siwaku mọ̀tọ̀hárọ̀tún lẹ́lfẹ́mi mọ̀rùdọ́tún lẹ́rọ́b kárin pákó a máa jẹ́ ní ọmọ a sì máa já rí ìyọnu a máa já rí ìyọnu ọlọ́ọ̀ rírí ìyọnu ọlọ́ọ̀ la fi mọ̀ pé àgbọ̀n ẹ̀sìn wà mẹ́ẹ̀. mọ̀tàgbẹ̀ ẹ̀sìn ti wà ń bẹ̀ apọ̀ ọ̀tún láàmà fi ọwọ́ ọ̀tún láàmà fi fọ ẹnu wa. tọ́ba ń kẹsì pé pákó la gbà lérò ń dandan pé gbọ́dọ̀ jẹ́ pákó gbogbo ń dábàá lè fi fọnu tẹnu ó fi mọ tí ọba sá ti jẹ ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ kò burú bí ọṣẹ fọnu káfi sára brush káfi gbẹnu wa kò sí ní tó burú mẹ́ táníyàn bá da ó tún gba ládà eléyìí jẹ bùsùn jẹ mẹ dábàá wá rí tá a fi fọnu kò burú ká mọ́ ọmọ ká ká fi gbó ẹnu bọ́yẹ ru tó bá yẹ pé ìwádìí fi hàn pé ru máa jẹ́ ẹnu ọmọ bọ́yẹ edu tí ìwádìí bá fi hàn pé máa jẹ́ yín ó funfun ìwádìí kẹsẹ̀ pé ọkàn kó edu ó kó edu bọ ẹnu ó kó eru sẹ́nu tí ìwádìí bá fi hàn pé eru èé sèyàn jàǹbá ọjà bá wọn. bákan náà nínú àwọn nǹkan tí sẹ́rí àtúnmúwa ọ̀nà ni almasxu ala alkhuffaini rukhsatun wa takhfif káfọwọ́ pa ìbọ̀sẹ̀ bàbá àjà wọn wọn fi ṣe ètò à ní khuf bàbá sì jówù ètò à ń pè ní jawurọ́bì jawurọ́bì. tọ́ èyí owó lè jẹ́ ká fọwọ́ pa lẹ́yìn ìtọ́jẹ́ pé a ti sàlùwàlá kárí fífọsẹ̀ ká tó wọ ìbọ̀sẹ̀ yẹn nígbà àkọ́kọ́ ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ ńkọ́ ara ń tẹ̀sí Islam wa ni ó àti ìgbé wàhálà kù fún yàn ṣé ọ̀nbẹ́nu kan mùsùlùmí ń jàǹfààní rẹ̀ walhamdulillah ṣùgbọ́n àwọn kan wà tẹ́lẹ̀ náà nínú àwọn tó ti ṣìnà ni wọ́n wà àwọn ṣíà àwọn rọ́fìlọ̀ ara ń táwọn fi ń dá wọn mọ̀ ọ̀kanù rẹ̀ lélẹ̀ àwọn ìfọwọ́pa ìbọ̀sẹ̀ ẹsẹ̀ wọn gangan làwọn máa fọwọ́ pa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin awọ awọ ẹsẹ̀ ni wọ́n fọwọ́ pa téèyàn bá bá lò àlá débi ká fọsẹ̀ tó bá fọwọ́ pẹsẹ̀ sọ́sà lò àlá nù kò sà lò àlá o màdánà bí sọ pé wailul lil a'qabi minan nar àyè burúkú nù náà jahannam wáyé lò iná jẹ ti àwọn gìgísẹ̀ nínú náà nígbà tó sàlù alátọ̀ ọ̀fọ̀ gìgísẹ̀ rẹ̀ dáadáa ṣé anábì tó ní tọ́ba fọsẹ̀ gan tọ́ba fọ gìgísẹ̀ iná ni ṣé ní ọ̀hún àti kọ́ fọwọ́ pa ẹsẹ̀ gangan àbí òye wa tó ń torí ẹ̀ lọ́dọ̀ ahlus sunnah wọ́n máa fi dá àwọn rawafil àwọn ṣíàmù wọ́n ní kí lọ́ọ́ fẹ́ sọ fún wa nípa káfọwọ́ pàbọ̀sẹ̀ sọ́tọ̀ ni àbí ọ̀tọ̀ má fẹ́ mọ̀ bí alùsùnà lè àkọ́tọ́ o kí ni ọ̀rọ̀ bọ̀sẹ̀ bá wò alẹ́sẹ̀ gan láfọ̀ọ́ ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ tún fọwọ́ pa ó túmọ̀ sí pé ẹni tó wà wájú rẹ̀ ń kọ́ ọ̀kan náà àwọn kí ni Rāfidah. so irun wọn náà lè wà láwùjọ but ọ̀pọ̀lọpọ̀ àánú wa díẹ̀díẹ̀ ni wọ́n mú sí náà díẹ̀díẹ̀ ni wọ́n mú wọ́n ti mú débì kan. àwọn yòókù tó ń bẹ lọ́dọ̀ ọ̀gá wọn pé àwọn ò tí ì mọ̀ débẹ̀ sòbọ̀tì rọ́fìdàn náà mà jẹ́ ẹ lọ tẹ́ ń bá ń ṣe ṣíà á pariwo yín pé ṣíà nìyí o ẹ sí wọn o ẹ o àwọn ọ̀tá o àwọn ọ̀tá nàbì sallallahu alayhi wa wa islam kana la là ń jọ ṣe àjọṣe islam kan náà abẹ́yìn máa bú sọ́ọ́bà ẹ̀yin alukurani ò pé ẹ̀yin sọ pé rọ́ọ̀nì bá àwọn ṣíà ṣe nu kí wọ́n á nínú ń dùn sí i tún rubbish foolish kí nínú rẹ̀ ń dùn sí i ó sì nà lọ́sàn-án gangan láì ẹ̀wọ̀n alẹ́ ń ṣèpàdé ìdákọ́ńkọ́ ẹ̀ mọ́ra yín ẹ̀ dára yín mà bẹ́ẹ̀ ni àwọn ọ̀daràn máa dára wọn mà ní. gẹ́gẹ́ báwọn tí èso ọ̀daràn náà kọ́ báwọn náà ṣe ríra wọn tán dára wọn. wal ghuslu janabati wa dami al-hayd wa an-nifas fariḍa káwọ́ ní gbogbo àti jánábà bá jáde lára wa tá a bá jọ ọ̀ràn yàmánì. nígbà tí nǹkan oṣù bá dá lára obìnrin kọ́wẹ̀ ọ̀ràn yẹn ni ẹ̀jẹ̀ bí máa dá lára obìnrin kọ́wẹ̀ ọ̀ràn yẹn a sì ti mà nínú tó ti síwájú pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní máa ń sọ ìrìnàjò ní jánábà nǹkan àkọ́kọ́ òun náà ní kí mẹ́ni jáde lára ọkùnrin àbóbìnrin ti jáde tàì èèyàn do níkẹnu èèyàn do níjànàbà mi nǹkan òun náà ní kí abẹ́ kábẹ́ abẹ́ tí ìdí ọkùnrin bá ti sá pamọ́ sínú abẹ́ obìnrin tó bá kú bẹ́ẹ̀ ó ti do níjànàbà nù ó gbọ́dọ̀ wẹ̀ nǹkan kan dà nǹkan kan ọ̀dà ó ti do wẹ̀. torí ẹ bọ́bá yẹ kó ń gbé jánábà ká ọjọ́ tètè lọ wẹ̀ kí ìṣá ò tó dé kó tó tó nìsí torí pé èyí tó ń ti ń ṣe tẹ́lẹ̀ màlẹ́kọ̀ ní kọ́ ò gbogbo sọláwà tó ṣe pẹ̀lú jánábà màlẹ́kọ̀ ní kọ́ ọ̀jẹ̀jọ rẹ̀ jọ gbẹ̀ndàlù kìyàmù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àti obìnrin tó àjọkọ àtìyàwó ara wọn ni wọ́n máa jọ níbàálòpọ̀ tí wọn ò mọ̀ pé ìwẹ̀ kan jẹ́ jánábà àbí dáńtì ẹ̀ gbọ́ pé wẹ̀ kan jẹ́ jánábà tí wọ́n mọ̀ bí wọ́n ṣe wẹ̀ tí wọ́n sì béèrè rí wọ́n kàn lọ́wọ́ ṣe ó rí ni àwọn eléyìí ńkọ́ wọ́n ń tẹ̀ra àwọn jẹ ẹlòmíràn sì lọ tábà pọ́tán kò tí ì tàn ọ́ bẹ̀rẹ̀ nù torí wẹ̀ jánábà máa bẹ̀rẹ̀ pẹ̀lú ti tábà adẹ́pẹ́ tí wẹ̀ ti ìbẹ̀rẹ̀ lẹ́sìn tọ́ bákan náà ẹ̀jẹ̀ nǹkan oṣù dá ọ̀wẹ̀ ọ̀bùnìọ́ ọ̀bùnìọ́ nígbà tí nǹkan oṣù dátọ̀ wẹ̀ ọ̀bùnìọ́ ó ní sẹ́fún ìwẹ̀ kẹ̀kẹ́ eléyìí ẹ̀kọ́ àní ìwẹ̀ jánábà ìwẹ̀ hail ọgbọ́dọ̀ wẹ̀ torí kọ́ ọmọ bá yọkù lábẹ́ òfin ọlọ́run tíyàwó bá yọ mẹ́lẹ́ ọmọ kọ́ yẹ kó wọn wẹ̀ kọ̀ wẹ̀ wọ́n sá ń kanra ní kó ti rẹ̀ ń tó òun ò lè má dami orí ń tó òun ò lè má ṣe kinní kan àwẹ̀ kò lè ṣe sọ́lẹ̀. Islam ó ní ọkọ gbọ́dọ̀ túláàsì rẹ̀ mọ́tútù kọ́lọ̀ wẹ̀ báyìí lọ́ba jẹ́bẹ̀ ọgbà kéṣe kọ́ máa lù o ọmọ tí wọ́n bá ti ha báwọn obìnrin tó bá lọ́rọ̀ gbọ́ yóò wò pé òun ọ̀tẹ̀ lónìí. sẹ́yìn wá awẹ́ ni àníwọ̀ ọlọ́wẹ̀ torí pé nínú ntọ́rọ̀ mọ́wẹ́ ẹ̀tọ́ kọ́ wà mẹ́ nítorí pé ọlọ́run bá sọ pé yasalunaka anil mahil qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahil wala taqrabuhunna hatta yatahurna فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله wọ́n máa bí wọ́n léèrè nípa obìnrin tó ń ṣe nǹkan oṣù báwo ni nǹkan oṣù obìnrin rí lọ́kẹ́ á ohun tí kò tọ́ pé kẹ́ ẹ súnmọ́ obìnrin nígbà tí wọ́n jáde lára obìnrin ni ó lè kó nira báyìí o ẹ jìnnà sáwọn obìnrin yín bí bá lò nígbà tí wọ́n ń ṣe nǹkan oṣù ẹ ò sì gbọ́dọ̀ súnmọ́ wọn ní bí bá lò pèsè pé ní nǹkan mi ẹ súnmọ́ra yẹn jọ jẹun ẹ súnmọ́ra yẹn jọ sọ̀rọ̀ èsì kọ́ sàkóńlé ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín níbí bá lò títí tí nǹkan oṣù yóò fi dá tí nǹkan oṣù bá dá tí wọ́n bá wẹ̀ ẹ lè bá wọn lò ń gbà náà ẹ̀tọ́ ọkọ ń bẹ lára kọ kíyàwó wẹ̀ lẹ́yìn ìgbà tí nǹkan oṣù dá tíyàwó bá wẹ̀ sí ọkọ ó lè lo àǹfààní rẹ̀ tó wà fún kò ní lè lò torí ẹ̀ wọ́n ti sọ pé tí mùsùlùmí bá tiẹ̀ fẹ́ bá kàtàbíyà tó fẹ́ yọ̀hùdíyà àbí nọ̀sọ̀ràníyà ṣẹ̀ríà gbà wíkí kọ́kọ́ ọmọ túláàsì ìyàwó wẹ̀wẹ̀ jánábà ìwẹ̀ haid sẹ̀rí àgbà ó ní kí ọmọ tú kọ́ ọmọ túláàsì ìyàwó wẹ̀wẹ̀ haid àbí wa tó ń ti pé ìwẹ̀ haid fún káfíra tó nítumọ̀ kò nítumọ̀ àmọ́ nítorí tọkọ síbẹ̀ náà ní tí jánábà bá ti mú yàwó ọ̀ràn yẹn ni kẹ́ túláàsì ẹ̀dá kun ẹ̀dá yẹn mọ́ bá sùkò jẹ́jà rí tílẹ̀ bá da ẹ̀bẹ́ máa sọ̀rọ̀ naam rárá báwo gánà máa ń bẹ lára tó bá ti wẹ̀wẹ̀ lásán ti tó bóun ló ti wẹ̀wẹ̀ lásán jánábà ló sì mú yìí ọ̀dà kọ̀ wẹ̀wẹ̀ lásán kò tiẹ̀ tábà lásán náà ntọ́jáde lára rẹ̀ sẹ̀gbìn kí ni wọ́n wá ń wẹ̀ sí náà jánábà sọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ bóun ni haidu ti wá jọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ níta fẹ́ mọ̀ náà nìyẹn òfin ọlọ́run lọ́sọ̀ yìí pé kí ni kí náà sọ̀rọ̀ àníyàn ọwẹ́ ọ̀dà ẹ̀ dáhùn lọ́sẹ̀ tó mọ̀ ẹ̀ dáhùn lọ́sẹ̀ tó mọ̀ ẹ̀ má bá sùkú wa jẹ́ bàbá gbàgbé ẹran alẹ́ tí o ẹ̀ torí àìmọ́ yìí láti dájọ́ báyìí tẹ́kọ̀ máa tara yín jẹ <laughs> tọ́ torí ẹlòmíín palẹ̀ mọ́ pé grace ló fẹ́ fẹ́ là ń fi máa ń serú àwọn ìtanijì tó o bá lọ fẹ́ Deborah tó o fẹ́ Grace àbí bẹ́ẹ̀ kọ́ ni tó o fẹ́ Florence ẹ tó o sì fẹ́ dọ́kásì àbí gbogbo ẹ̀sìsì yìí náà ọ̀kan lọ lọ fẹ́ ń bẹ̀ tó bó lẹ́ máa sàárín wọn tó ti pé àwọn ọ̀gbọ́n yànjú kọ́ ọ ṣe báwọn àbí ọ̀yọ́ àwọn mùsùlùmí tó wà àwọn Aisha tó wà àwọn Maimunatu wà irun wọn ni kò fẹ́ kàn bẹ́ẹ̀ o wọ́n kò yé wa àbí ẹ̀ dáhùn fa kò burú ẹ̀ máa tẹ̀ra ẹ̀ jẹ lọ gbọ́n torí tó a bá gbọ́ àlàálì rẹ lẹ́yìn rẹ ni o jẹba o bákan náà obìnrin tó bí ma wàá wẹ̀ ọ̀ràn yẹn ni kò wẹ̀ a sì ti mọ̀ pé gbogbo janaba haid nifas ìwẹ̀ wọn bákan náà lórí ìyàtọ̀ tọ́kàn aláàrin wọn là níyàn àníyàn nìkan ló yà wọ́n. wọ́n ní wa ghuslul jumu'ati sunnah káwẹ̀ ìwẹ̀ jumu'a lọ́jọ́ jumu'a sunnah ni o. anabi sallallahu alayhi wa sallam sọ pé ghuslul jumu'ati faridatun ala kulli muhtalim ìwẹ̀ jùmọ̀ àtẹ̀rìn ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tó ti bàlágà bóyá lẹ́yìn tó àpè ń súnà torí àwọn àdìsí míì tó wà ní. àwọn àdìsí tọ́ka sí i pé sunna ni torí ká nàbí sallallahu alaihi wasallam nínú àdìsí kan tó fẹsẹ̀ rìn ó ní ẹnikẹ́ni tó bá ṣàlùwàlá lọ́jọ́ jùmọ̀à fabiha wa na'imat nítòsí dá ó sì tó ẹni tó bá ju àlùwàlá lásán lọ. gbogbo eléyìí náà làwọn olùmọ̀wò papọ̀ mọ́ra àwọn tó fi sọ pé kìí sọ̀nà ẹ̀. Aisha radiyallahu anha sì sàlàyé fún wa ó ní láyé ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ṣiṣẹ́ agbára bíi alágbẹ̀dẹ bíi kíníkan gbogbo àwọn iṣẹ́ tó le tí máa déyàn láàgùn tó bá wá wá sí jùmọ̀á òórùn ogun ara wọn wà gbà gbogbo ní mọ́ṣáláṣí gẹ́gẹ́ tó bá ń pẹ́ àwọn aláàrú náà lọ́wọ́ àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ bì kan wọ́n pèsè gbá bọ́ọ̀lù tán sẹ́yìn kó òórùn ọgbà lẹ̀ ni gbogbo ogun ara tó ti jáde òórùn ọgbà lẹ̀ ni tọ́ anabi sallallahu alaihi wasallam àríkó òórùn tí ń gbalẹ̀ yẹn pọ̀ lọ́wọ́ pé ìwọ ọlọ́run lórí kálukú náà nìkan máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ olùkóyè wa ìwọ náà tẹ̀ wẹ̀ tó yẹ pé ọmọ arómi bọkàn jẹ́ ẹni wọ́ <laughs> so ayẹ pé túláàsì ọwọ́ ẹlẹ́ẹ̀kan mụ ịdapụ mú ìdákù lára a islam dá ó tún débi pé ara rẹ lọ́wọ́ ẹ̀fà kọ́ ọ mọ́bàá máa rùn ó tún allahu akbar torí ọjọọ júmọ̀ àwẹ̀ sáà ń ni àbá ń nítorí torí kí lọ́tí wọn sọ káwọn ìyàwó yín tí ò lọ júmọ́ àǹkọ́ wọ́n wẹ̀wẹ̀ júmọ́ náà ò ní wẹ̀ ó ń rìn àjò tí ò ní lọ júmọ́ àyọ̀ wẹ̀ kò ní wẹ̀ mo rò pé yẹ wa ó ní í ṣe pẹ̀lú lílọ síbi tá a ti ṣe sọ̀lá kò ní í ṣe pẹ̀lú ọjọ́ torí tó bá kó ní í ṣe pẹ̀lú ọjọ́ ni gbogbo mùsùlùmí ńkọ́ ni ọ̀wẹ̀ àyàfi kódà gbogbo mùsùlùmí ni ọ̀wẹ̀ bàbá àjẹpẹ́ ń ṣe háì sòṣùgbọ́n ní í ṣe pẹ̀lú lílọ aljumua wa ghusl al-'iidayn mustahab wọ́n ní ká wẹ̀wẹ̀ ìwẹ̀ ọdún ọdún túnú àwẹ̀ ọdún léyà mustahab ló ń ohun tá a fẹ́ nínú ṣẹ̀ríà yẹn ni kíkọ̀ lágbá tó wẹ̀ jumua wọ́n pè ká sunna wọ́n pè ká mustahab mustahab kéré sí sunna lọ́dọ̀ àwọn màlìkíyà wàlúgúsùlù àlẹ́mẹ́n asilámà fẹ̀ríyìdọ̀ gbogbo ẹni tó bá gba islam ọ̀ràn yẹn ni kó wẹ̀ o gbogbo ẹni tó bá gba islam ọ̀ràn yẹn ni kó wẹ̀ kí ló dé tó fi jọ́ràn yẹn lè anahu jónóbẹ̀ wọ́n ní torí jánábà ń bẹ lára ẹ̀ ìyẹn tó bá jẹ́ pé ẹni tó gba islam ti bàlágà tó bá jẹ́ pé ẹni tó ti bàlágà ni àní ni kó wẹ̀ àní ni kí ó wẹ̀ wọ́n lẹ́nìkan jẹ́ káyìsì. nínú àwọn sàhábà ó gba islam anabi ní kó lọ tó gba islam ní kó àwọn míì wá sọ pé kò sọ̀rọ̀ yẹn tóró nìkan ni wọ́n kó lọ wẹ̀ àdúró tó gba islam tó wọ́n sọ fún wa sọ pé àìwí fún wọn ò túmọ̀ sí pé wọ́n sọ fún wọn àìríkà kò túmọ̀ sí pé wọ́n sọ fún wọn torí ẹ gba islam yóò ni yọ wẹ lẹ lọ wẹ nígbà tí èso kù òkú gan wọn ò ní kẹ́ sídìí rẹ̀ wò wọn á ti wọn àwọn baba làdáni iṣẹ́ tiwọn nu ara ara function tiwọn nu pé ẹ lọ wẹ̀ ẹ lọ wẹ̀ ta ni sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n bá ní kọ́ lọ wẹ̀ wọ́n pé kọ́ lọ wẹ̀ ta ni <laughs> ọ̀dájú pọ̀ wọ́n tó ẹsẹ̀ fẹ́ wọ Islam ẹ lè wẹ̀ mí bàbá o ẹ ṣàlàyé fún mi kí n lọ wẹ̀ ni sọ̀rọ̀ pé yé wa wọ́n ṣàlàyé fún ọkọ lọ wẹ̀ ni ẹ̀rí táwọn mímọ́ máa sọ pé àwọn aláyí wọ́n ń ká fún aláyí wọ́n ń ká fún wọ́n sọ haúsá wọ́n sọ di yorùbá àwọn yí wọ́n ń ká fún wọ́n ń ká báwò <laughs> bóòlù ẹ̀ ti ṣe wọ́n ń ká fún pékè wọ́n lọ́ọ́ lọ wẹ̀ fúnra rẹ̀ ókè ó fẹ́ gba Islam ṣé kọ́kọ́kọ́ lọ wẹ̀ ni àbí kọ́kọ́ jẹ́ mùsùlùmí kọ́kọ́ di mùsùlùmí náà ni o torí pé tó bá lọ́ọ́ kú láàrin pé ń wẹ̀ kò jẹ́ mùsùlùmí nù wọ́n ló kó ba kéèyàn yọ lódò ọ̀dà èyí wọn àgbà islam ní sísẹ́ mọ̀ fọ̀rọ̀ wá lẹ́nu wò ná àbẹ́ sọ pé kó gbólóhùn tó fi di mùsùlùmí náà kó gbólóhùn tó fi di mùsùlùmí kí ló ń fọ̀rọ̀ wá lẹ́nu wò sí ẹ̀yin gẹ́gẹ́ bíi kóòtù wọn àgbẹ̀ àkìlọ̀ orí tó fẹ́ di mùsùlùmí tí ó ṣe pé torí pé ọ fẹ́ fẹ́ mùsùlùmí kan àbúrò pé a máa àtúrọ̀ sáńbíọ̀ irọ́ wọ́n ní ẹ torí àwọn rí kọ́pọ̀lọpọ̀ tí káńbíọ̀ wọ́n ló ṣe ṣìròfà níyàwó ni anybody tó bá lóun àgbà Islam ojú kòkòrò tiwa ní nísinsìnyí tètè fi di mùsùlùmí tó lọ́wọ́ gbẹ̀mí rẹ̀ ti wí gbogbo nǹkan ọmọ wa wa lọ wẹ̀ lọ sí kínní ọlọ́run sì bẹ̀rẹ̀ ká mọ gba Islam. àfi tó bá tá a bá fẹ́ mọ̀ àṣẹ rẹ́kọ̀ọ́dì pé à ah, kí ló ńgbà lẹ́yìn tó gba islam gan kí ló wú yín lórí tẹ̀sí wá di mùsùlùmí à ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so that tó bá gbé dáadáa kan lórí ká lè múra sí i torí ẹlòmíì náà bóyá náà gba islam ọjọ́ báwọn. wọ́n ní káfìrí jánábà ń bẹ lára rẹ̀ kí ẹ ṣe torí pé jánábà ń bẹ lára rẹ̀ wọ́n fi ní kọ́ wẹ̀ ó ti bàlágà kọ bóbìnrin lórí tọ́ba gba islam sáà sọ pé jánábà ń bẹ lára rẹ̀ ní kó fi wẹ̀ rárá o kéésì torí pé jánábà ń bẹ lára torí pé alukófóró ashaddu min aljanaba ìṣe kèfèrí yìí ó wúwo ju jánábà lọ torí ẹ̀ tọ́ba ní kọ́ wẹ̀ kèfèrí dànù tó burú ni kò kúkú burú tọ́ wa ghuslul mayyiti sunnah. wọ́n ní ká wẹ òkú sunna ni o á ọ̀ràn yẹn ni kẹsẹ̀ sunna ọ̀ràn yẹn síbẹ̀ rí nínú hadith fanabi sallallahu alaihi sọlọ ń sọ fún àwọn ọmọ àpéyẹ àtàwọn ẹni tó kópa nínú wíwẹ ọmọ anabi tó sọ láìsí tí ń jẹ Zainab anabi ní ighsilnaha nàá aw àwọ aw àwọ min dhalik idha ra'aytunna dhalik ẹ wẹlẹ mẹ́ta àbí ẹ márùn àbí jù bẹ́ẹ̀ lọ tẹ bá rí pọ́tọ́ bẹ́ẹ̀ ighsilnaha amọ̀ àṣẹ lànà bí pa ẹ ọ̀ràn àyàn ìyẹn ni pé ẹ mẹ́ta ọgbọ́dọ̀ jẹ́ ètò kéré jù nínú wíwẹ̀ tẹ́ wẹ̀ tó rẹ̀ kése súnà ọ̀ràn yẹn ni débi wípé nínú òfin ọlọ́run tó máa sìn yẹn tá a mùsùlùmí bó wọn máa wá wẹ̀kú bó wọn máa wẹ̀kú ẹ ṣàlàyé nàám báńsì wẹ jánàbà ni wọn máa wẹ̀kú àwọn asálù àlàfún àrọ mi sí lẹ́nu àfà mi sí ẹ máa dá o àfà mi sí mú tá a bá rí fàṣímú bó la sì fẹ́ jáde. kò sí àtò láàrin ìwẹ̀ jánábà àti ìwẹ̀ òkú àyàfi níbẹ̀ àwọn nǹkan tá à ń sọ rò pé wa òní pé ẹ̀ ní rọmi sókù lẹ́nu ẹ kì rọra fún mi sákìsà ni ẹ rọra ya inú rẹ fi nù ẹ ní rọmi sí mú o ẹ fún mi sákìsà ẹ wá mu nù ẹ mu nù kọ́ náà sọ agbọn ọwọ́ tó kàn wà nù yàtọ̀ sí pé ẹ sọ aṣọ mọ́ gbàtẹ́ bọ́ aṣọ rẹ gbọdọ wò di rẹ o <laughs> ẹ wàá sọ ibi ìdodo títí dórúnkún bẹ́ẹ̀ si wẹ̀ ẹ wàá rọra gbàtẹ́ fẹ́ sí ni wẹ̀ ẹ wàá rọra gbé ẹ gbé kí wọ́n nà á lẹ̀ gbé wá sípò tó jókòó níbi sí ti gbé wá sí ipò kó ìgbà ra ikùn rẹ̀ wá sílẹ̀ ẹ máa fọwọ́ fa ikùn rẹ̀ wá sílẹ̀ so that tí gbẹ́ kan ìtọ̀ kan tó bá gan síbi kan gbogbo ó fi máa jáde ní rọrùn gbogbo ó máa jáde ní rọrùn sọ́kí bí ṣe ń jáde yẹn yóò fẹ́ máa yí aṣọ tí ẹ lọ́mọ lára so bẹ́ẹ̀ ṣe ń tẹ ẹ̀ tí gbẹ̀ máa ti jáde ẹ máa dá mi sí ẹ máa dá mi sí ẹ lè ẹ lè ẹ lè sí aṣọ rẹ̀ láì wo ara rẹ̀ o kẹ́ ẹ dami síbẹ̀ yẹn lọ́nà tó yẹ pé gbẹ̀yìn òní lè dúró lẹ́ máa ara sọ yóò máa sáré jáde lọ ni tẹ̀lé ìjẹba àwọn. sẹ́fẹ̀yìn wọn ti mọ̀ pé tí wọn náà bá kú wọn bá gbẹ̀ǹdì rẹ̀ àbọ̀ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá kú wọn bá gbẹ̀ǹdì rẹ̀ nítorí pé àsìkò tó kú yẹn gbogbo nǹkan tí máa ń dìgbẹ́ mú tí èéfì jáde ní ìsìtorí pé ẹ̀mí bẹ lára nìgbé òfì jáde ń di kálukú sèbá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa pé al-aynani wika'u as-sahi faman nama falyatawadda ẹyinjú méjèèjì òun ní okùn tó so ihò tí ìgbẹ́ àti sóńgbà jáde torí ẹni tó bá ti sùn kó tún àlọ́ àlàsì torí tá a bá ti sùn ọ̀nà ti sílẹ̀ ìsọ̀lẹ̀ jáde àìbú ẹni tó sùn pé ẹfẹ́ fi so pa wá. torí pò náà ọmọ tí ń ṣe kí ni ọmọ tí ń ṣẹlẹ̀ bọ́tú pò náà sọ̀rọ̀ akọ́mọ́ ìpẹ́ wà burúkú kan lọ́lọ́ jẹ́ àti mẹ́rẹ̀ ṣe gbó àdàlù lọ́lọ́ kó jẹ́ àti ẹ̀wà ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀wà lọ́lọ́ kó jẹ́ so eléyẹn wọ́n ń búyàn sẹ́yìn wípé ọ̀fẹ́ fi tí èèyàn bá sùn tó bá tọ̀ ọ́ lé ìwọ̀n bá lálé bá wí o kò bá jẹ́ bàbá kò bá jẹ́ ya o ẹ kíyè sáárín yẹn o nítorí pé ńgbà tí ẹyin tó ti padé ńkọ́ wàláhì èèyàn ní kọ̀ǹtró mà tẹ̀wọ̀n kọ́pọ̀lọpọ̀ tí ń tọ̀ lé ní bàbá àgbàlagbà gan ọkàn lè mọ o tọ̀ ń gbọ̀n ìtọ̀ ń gbọ̀n o ti mu tíì sùn tíì tó mu kọ̀mọ́lá kọ́ máa mu tíì sùn ọ́ wọn kò fún gbogbo àyè eh, eh, títọ́ ọmọ péjọ sí nukún yọmọ alala yọmọ sì pé ẹ gbà ń gbọ́n tó àtàwọn ọ̀rẹ́ òun á ń sọ̀rọ̀ òun á ní mọ̀ ń bọ̀ náà ń ń ń lọ so ń lọ gbogbo di <laughs> yóò lérò pé tọ́lẹ́tì ló ti ń tọ̀ inú ló tún máa dùn pé ah, ọlọ́run <laughs> bẹ́ẹ̀dì sì ti kún lọ́wọ́ á rí i pé kinní kan ó mọ orú mọ́ ńlá ó ń tutù mọ́ ńlá kí ló dé kí ló ṣẹlẹ̀ so lọ́wọ́ á rí i pé operation operation àforúsí ọba bẹ̀rẹ̀ lọ́ba á máa kó bẹ́ẹ̀dì lọ́ba akọ̀yẹ́ kíyàwó ti bá eléyìí yọ ọba ni bọ́ba bá ọba nu ọ̀tọ̀ lẹ́nu torí pé ní ẹ̀ bá ti sùn kò sí tí ò lè ṣẹlẹ̀ akramakumullah tí èèyàn bá jágbàlagbà tó bá yàgbẹ́ lé kọ yà yẹn lẹ́nu jù ìwọ̀n bá bá wí máa kò ní ìdí pèsè gbẹ̀nsẹ̀ yín ni ṣe àló ti sùn ẹ̀yin tó ti pàdé everything can happen kọ́lọ́ọ̀dà kọ́kọ́ sànù wa so ọ̀rọ̀ táwọn ẹbí sọnù pé ẹ̀yin jù òun náà lókun tó so ihò ògbẹ́ àti iṣu ẹni tó bá ti sùn kọ́ kó tún àlò aláṣẹ o ò lè sọ pé èmi ò so ẹlòmíì alágídí burúkú ni yóò tún máa jiyàn lórí irọ́ ẹ ti sùn lọ bàbá ẹ tún àlò aláṣẹ ah mo sùn àmọ́ mo máa ń tí ṣẹlẹ̀ kí lọ́ọ́ mà tó ṣẹlẹ̀ mo mọ̀ pé mi ò so àwa gbóòórùn èmu oyin ni ń rùn sẹ́wọ̀n kéré eléyìí kò sí gẹ́gẹ́ lè sọ fúru eléyìí tọ́ ẹ dákun tó bá jẹ́ pé oorun la là máa ń tó ṣe wá mọ́ a sì máa ń táwa náà ṣe máa ní so nígbẹ̀ nítọ̀ ẹjọ́ wa kú ńkọ́ ìdínú tó jẹ́ kí sàṣàlẹ̀ yẹn tí ó kù tẹ̀ ní bá gbẹ̀ǹdì rẹ̀ tó bá ṣe dùn láàmú yìí o gbogbo gerọ́ rẹ̀ o bá ṣe dùn láàmú yìí tí a bá kú ẹ expect pé ọwọ́ àǹdí rẹ̀ náà ni ẹsìn nù ẹsìn nù ẹsìn nù ẹsìn torí àwọn sọ pé tó bá fẹ́ràn ẹni tó kú gan-an lọ́ọ̀ẹ́kọ́ wẹ̀ torí ẹni tí o bá fẹ́ràn rẹ̀ sẹ́yìn pé bí ṣe ń wọ ẹni wọ́n máa hùn hùn hmm, hmm. à ìwọ ìwọ kìí ṣerú ẹ léyìn lọ́yọ̀ kọ́ wọ̀ o ẹni tó bá lànà rẹ̀ bí ká pé bàbá rẹ̀ ló kú ní ìsìnwọ́ lọ́wọ́ ẹ sọ́ọ̀mà ṣe hùn hmm, hùn orí rẹ̀ lọ́ dàrú bí ká pé màmá rẹ̀ ló kú ìwọ obìnrin lọ́wọ́ ẹ sọ́ọ̀mà ṣe hùn hùn torí wọ́n sọ pé mo ṣerú ẹ fún wọn náà àbí fún wọn náà bọ́yọ̀ ọmọ òní ṣe hun hùn yóò mú gbẹ̀rẹ̀ yóò tún fi tọ́ lẹ́nu wọ́n yàgbẹ́ ara nítorí pé nítorí bá ṣe náà lọ gbà kọ́ lọ́n sànù wa tó eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò dúró kọ́ nípa ẹ̀sìn àmọ́ pa àwọn lólùmọ̀ eléyìí ń aburú tí ń sin àwọn èèyàn láwùjọ Yorùbá wọn ò ní kọ́ wọ́n sì máa fẹ́ kó wọn máa pè wọ́n láàfà ọ̀pọ̀lọpọ̀ olódo lọ́kànlọ́ fowó ra láwàní tó ṣe wúláìsì ara rẹ̀ lórí rọ́ kálọ̀kọ́ mà ó wọ́n ní ìlú kan òkú kan kú tó àwọn láwọn níbi oríṣi mẹ́fà wọ́n wá débẹ̀ wọ́n fẹ́ wẹ̀ kú ọ̀rọ̀ wọn á takora wọn kìí ṣe bí tá ti bẹ̀rẹ̀ nu ẹnìkan níbi tá ti bẹ̀rẹ̀ nu ẹnìkan lẹ́yìn méjèèjì gan ìsọkúsọ lẹ́ ń sọ áá ah, sórí ah, ìtọ́lọ́ ó ti wá dàrú bẹ́ẹ̀ ó ti dàrú báyẹn nígbà tó ṣe pé wọn kọ́ mọ̀ ìyànjú àti wọ́wọ́ ra láwà ni wọ́n ń gbà ìmọ̀lẹ̀ yẹn sì kọ́kọ́ kọ́ náà iná ló ṣe jẹ́ pé láwà ní ọ̀pọ̀lọpọ̀ kò tó tù kà lè màdá onímọ̀ kankan kan wí láàbí sórí sẹ́fẹ́ ru ẹrù ẹ̀ nídìí láti wá mà àsìkò tí èèyàn sì wà nípò òpó lè kọ lèèyàn máa kọ because tó bá ti fọ ọrùn ọ bẹ́tà kó tètè mọ wọn rẹ tí wọ́n sọ pé àwọn ta ló mà don't just come, for, don't come forward tí ò bá jẹ́ mi wá tẹ́. torí ẹ àwùjọ ẹ má máa fojú wo pé ẹ ah, ebógede ẹyin olódò lẹwà láwùjọ ebógede ẹyin olódò lẹwà láwùjọ òwe tó kéyìí gan ìmọ̀ tí ń bẹ lórí ẹ olódò lásán tó ọmọ pé òrùn ràn àwọn èèyàn púpọ̀ ti ríran jù ọ lọ ọmọ wa ṣe garagara àwọn àgbà ẹ kí ló dé tá a bọ́ sẹ́yìn ẹ̀yìn ọmọ kankan wọn ni láyé jọ ẹni ka. tó lọ ka kí ó ń lu kàn tó wá dé sí lu kàn wọ́n lọ gba kí ó dórí ìdajì akhdari ni wọ́n lè sìn wọ́n fi sìn wálé adúrú mọ̀ yìí ìdajì akhdari lọ́kọ́ ẹ̀kọ́ dé fa ẹ̀sìn wọ́n fi sìn wálé kí wọ́n á ní akhdari lẹ́gbẹ̀ẹ́ rìsálà yìí tá à ń sí i létí sẹ́wọ̀n kékeré náà yẹ kó fi sẹ́yìn wálé bàálù kó tilẹ̀ jẹ́ pé òun òun mà ọkọ sórí dára ẹ̀yin kọ́ ti rọ́ lásán gbogbo nǹkan àti ilé tí wọ́n bá tún bí gbígbà tẹ́ ẹ̀ gbọ́ rí náà ni á padà késẹ́tì ṣé késẹ́tì làfáàyìn àwọn ọmọ pé yàtọ̀ wà akékàtà àwọn tí yẹn kọ́ wọn gbàgbé ọwọ́ wọn bá tọ́ kọ́ wọn gbàgbé àwa nísìnyí náà la sọ pé ama màá wá dánilẹ́kọ̀ọ́ níwà apá ńlọ nájú afẹ́ lọ pàrọ̀nù rẹ̀ èèyàn lọ iná ìlọ́fà la fi fo ọ̀pọ̀lọpọ̀ nǹkan rúgbà àlè yín torí ẹ̀ serious èèyàn lọ lọ pé mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ làwọn haúsá rí ilẹ̀ haúsá lọ bẹ́ẹ̀ ni wọ́n rí nísìnyí gbogbo aṣojúkọ yìí ẹ̀ ní rẹ́nìkan tí ò ní gbé tíra lọ tó wá pé haúsá la wà sì tún mú gègé lọ. yóò máa tọ́ àwọn kẹta awi tí ò sí nu tíra yóò fi kún un abẹ́yìn ẹ̀yin kan wá ń pàrònú rẹ ní sá ibi tá a dùn ọ́nù lónìí kò tún yẹ kó pọ̀ jù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kò sí béèrè kò sí béèrè lẹ́yìn. kẹ́ni kò pè sọ́láàtì. Allah.